ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله من يفهم الله بقى أترى صلاة فهم محمد صلى الله عليه وسلم àwọn ará ilé àti àwọn sọ̀hábà níbi kí ọlọ́run kó dákun kó wà ní kí ọgbọ́n lọ akíwá kú ìgbìyànjú àkówá ìsùn àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó dákun kó jọ kó mọ́ra gbogbo àìsàn àti ìgbìyànjú kó mọ́ra láre fún ẹnì kọ̀ọ̀kan wa ó sì yẹ ká ba níbi tí ó ti ṣe wá ní àǹfààní ìyá ọmọ láyà ń fa ó máa lónìí wọn lábàánú ilé àmọ́ ni àtàlá ẹ̀kọ́ lè bí sẹ́lẹ̀. ní abala bíi tí ìyá ti máa ṣàlàyé ní gẹ́gẹ́ bí kálukú wa náà ti ṣe mọ̀ Ramadan ó ti dá sí mẹ́ta oṣù tí wọ́n ti dá sí mẹ́ta yìí ìlú mi sì yẹ kí n kálukú wa ká yọra wa kúrò níbi kùdìẹ̀kudìẹ eléyìí tó bá wà ní inú ìsẹ̀mí wa ní pàtàkì jùlọ oníkálukú ló mọ ibi tóun ti ń sin Ọlọ́run tó sì já sí pé òun nìkan ló mọ Allah subhanahu wa ta'ala tí nǹkan kan pamọ́ fún òun náà mọ tó wà láàrín kálukú irú ta gbọ́dọ̀ fi máa sin lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala òun náà gbogbo tí wọ́n bẹ lọ́dọ̀ wa ní àìṣe déédéé ní ẹ̀ṣẹ̀ ká gbìyànjú ká yọra kúrò mbẹ ẹni pé àwọn àgbàlagbà wọ́n ní oṣù Ramadan oṣù yọ ẹ̀ṣẹ̀ yọ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò ṣàforíjì ẹ̀ṣẹ̀ púpọ̀ nínú oṣù Ramadan ẹ̀rí pé àlọ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa sallam ànábì man sama Ramadan imanan wattisaba gufira lahu ma taqaddama min dhanbihi ànábì ní gbogbo tó ti súnwájú ní ẹ̀ṣẹ̀ rẹ̀ pátápátá ọlọ́bọ̀ ṣàforíjì fún nínú ìwáyà mi ànábì sallallahu alayhi wa sallam sọ pé man qama e pé alákọ̀ọ́kọ́ ma ń sọ o ẹlẹ́ẹ̀kejì mò ń kọ́ ọmọ sọ ọmọ kọ́ ọmọ sọ ọmọ ní ká gbàwẹ̀ kọ́ ọmọ ní ká kírun bá sì ń sọ nínú Ramadan yìí kò ń ṣe ẹ̀ máa torí pé tó bá ẹ̀ máa ni ọlọ́ba lọ́sùn ara tó fi hàn wípé ìrun tàràwíì ìrun òru tá a fi ń sin ọlọ́run ọba nínú Ramadan òun lọ́lọ́run ọba ń sọ ń bẹ̀. tẹ bá wo ìparí ìkíní tẹ wo ìparí ìkejì ẹ̀rìkún tọ́lọ́run fi ti síbẹ̀ náà ni pé gufira lahu ma taqaddama min dhanbihi ọlọ́run ọba yóò ṣàforíjì ilé ìtẹ̀yìn bá ti ṣe síwájú ní Ànábì tó wá sọ mí sallallahu alaihi wa alihi wasallam man qama laylatal qadri ìmáànà wọ̀tìsàbà ẹni ó bá dìde lóru rẹ̀ láti kọ́dírì ìmáànà pẹ̀lú ìmáàn wọ̀tìsàbà pẹ̀lú ìfaradà àtẹ̀mára gúfúrò làwọn máa takọ̀ dáwọn ní ìgbàgbé ànábì sọ̀rọ̀ àṣàrò pé yóò ra foríjì lórí gbogbo tó ṣáájú lẹ́sẹ̀ rẹ̀ ìkọ́wàtò ìmáàn ló ta bùkátà kálákàkún ẹ̀ òun náà ni pé ká wá níbi gbogbo ẹ̀ṣẹ̀ wa pátápátá oníkálukú ìbọn ní okùn kíkùn kó ná mọ̀mọ́nú tó ń kálukú ń ṣe níkọ̀rọ̀ oníkálukú ló mọ̀ ibi tọ́kọ ti ń jàǹbá ìyàwó ó mọ̀ ibi tíyàwó ti ń jàǹbá ọkọ ó mọ̀ èyí tó dáa jù òun náà ní kábíyà lọ́wọ́ Allah kó ṣe àtúnṣe oníkálukú wa kó dẹ̀ ṣe táwọ́bà wa nínú Al-Qur'an Karim nínú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala oní túbù ila Allahi jami'a ayú al-mu'minun ọlọ́run bá ní ẹ̀yin mùmínì ẹ túbà lọ sọ́dọ̀ ọlọ́run bá la'allakum tuflihun ó fi hàn pé nínú tó wà níbi tàwùbà kéèyàn kọ ẹsẹ̀ rẹ̀ lẹ̀ al-falah wà ń bẹ fún yàn ọlá táyé ọlá tàlkìyàrá. Allah subhanahu wa ta'ala nínú Suratu Nuh ayà 31 wa tubu ila Allahi jami'an ayyuhal mu'minun la'allakum tuflihun gbogbo ẹ̀yin mùmínì pátápátá ẹ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run bá la'allakum tuflihun kẹ́ lè bá rí ọlá sọ̀nù tọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ púpọ̀ òun náà ni àtàwọn ká má fojú kéré kankan nínú ẹ̀ṣẹ̀ àwọn sàábì alẹ́bí muhammad sallallahu alayhi wa sallam wọ́n pé nígbà ayé alẹ́bí muhammad sallam àwọn ò kí ń fojú kéré èyí kékeré ẹ̀ṣẹ̀ àti kékeré àti nílá ẹ̀ṣẹ̀ òun ló já sí wípé àwọn ọmọ ń ṣe istikfar níbẹ̀ aṣẹ́gun baz rahimahullahu ta'ala rahmatan wasa bàbá ní al-istikfar wa tawba laysa fi haqqi al-mudhnibina faqat bal li jami'il mu'minin bàbá sọ wípé kéèyàn ṣe tọ́bà àti istigfar kì í ṣe ọ̀ràn àbí kò ń ṣe ẹ̀tọ́ àwọn tó bá dẹ̀ṣẹ̀ nìkan bí ó ṣe pé gbogbo mùsùlùmí pátápátá òun yẹ kó máa ṣe kó dẹ̀ mọ ọwọ́ lọ́ba láforíjì torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan la rí tọ́nà mo fẹ́ kárì ọ̀pọ̀lọpọ̀ kan là ń gbọ́ àbí sọ pé ọ̀pọ̀lọpọ̀ kan là ń wò tọ́nà mo fẹ́ ká wò Ọ̀pọ̀ la gbọ́, tọ́lọ́run bó fẹ́ ká gbọ́, tí a sì rí ara wa control níbi gbígbọ́ àbí níbi rírí. Nítorí bẹ́ẹ̀ a bùkátà sí Al-Istighfar. Wàbìtálì tó bá já sí wípé dandan ni kéèyàn dẹ́ṣẹ̀ kó tó ṣe Istighfar ni, a wá ní pé kí ni ìtumọ̀ hadith Ànábì Muhammad sallallahu alayhi wa ala wa sallam. Ànábì ní wallahi inni la astaghfirullah وأتوب إليه في اليوم أكثر من سبعين مرة Ànábì ni mo fi Ọlọ́run bá búra mo máa ń wá Ọlọ́run bá láforíjì mo sì máa ń túbà more than seventy thousand times lójúmọ́ ni wọn Ànábì máa ń pààrà gbólóhùn astagfiruka wa atubu ilayhi astagfiruka wa atubu ilaik astagfiruka wa atubu ilaik anabi sallallahu alaihi wasallam ma jalalati ma annahu atqa hadhihi al-umma tó tó ṣe pé wa akhsha ó yẹ pé anabi muhammad sallallahu alaihi wasallam òun ló nípa ayé ọlọ́run ọba jù nínú àlùmọ́ ẹ̀ tó tó ṣe pé anabi muhammad sallallahu alaihi wasallam òun ló fi ń páyọ̀ ọlọ́run ọba jù nínú àlùmọ́ ẹ̀ النبي ó tún ṣe for more than seventy times lójúmọ́ أكثر من sab'ina مرة، ju ìgbà seventy times لا، seventy seventy times لا. lójúmọ́ النبي ó gbólóhùn تابع tábà القرآن náà alukur'an kẹrin فتحنا لك fatahna laka ليغفر الله liyagfira allahu laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara tó a ti ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ èyí tó o ti ṣe síwájú àbí èyí tó o tún ṣe kí gẹlẹbi àti rí káfa nàbí sallallahu alaihi wasallam lẹ́sẹ̀ kí la dámọ̀ lẹ́sẹ̀ òjíṣẹ́ muhammad sallallahu ọ̀tún ti bẹ́ẹ̀ aṣáájú ẹ̀dá àdìbò muhammad sallallahu alaihi wasallam kò yéé ṣe gbólóhùn istigfar gẹ́gẹ́ bá a ti sọ nínú hadithi Abu Hurairah radiyallahu هنبقى محمد صلى الله عليه وسلم nínú hadithi ànábì ní yá ayò anas arbu ilallah ànábì ní túbù ilallah túbù ilallah wastagfiruhu ẹ máa ṣe táwọbà lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ sì máa wá Ọlọ́run bá ní aláforíjì ànábì ní fa inni àtúbù fi yawmi mi àtàmọràn èmi tẹ̀ ń wò yìí mo máa ń tọrọ àforíjì lọ sọ́dọ̀ ọlọ́run ọba at least nígbà ọgọ́rùn-ún nínú ẹ̀kọ́ tí mo fẹ́ ká mú nínú hadith yìí ó hadad gbogbo tí wọ́n gbà wá lọ́dọ̀ àdébà muhammad sallallahu alaihi wa sallam ní hadad pátápátá pé òǹkà pé à ń ṣe gbólóǹkan àwọn ń ṣe àwọn ń pààrà àdúrà ń bẹ gbogbo gbólóhùn tí wọ́n gbà wá lọ́dọ̀ àdébà muhammad sallallahu alaihi wa sallam kò ju ọgọ́rùn-ún lọ hadad tó pọ̀ jù tí wọ́n mú ọlọ́dọ̀ ànábì Muhammad salam ẹ lè rí hadith kan tó gbé nǹkan kan wá tànàbí sọ wípé ká máa ṣe ní àdúrà tànàbí bá fòǹkà sí kò sóǹkà tànàbí fún wa tó ju ọgọ́rùn-ún lọ gbogbo wọn tó bá jẹ́ alùsùnà tó yẹ pé ìlànà túnà ànábì Muhammad salam ló fẹ́ fi máa lo ìsẹ̀mí rẹ̀ ló fẹ́ fi máa lo ayé rẹ̀ gbogbo ohun tó bá fẹ́ máa kà ló ń kà nínú àsìkáàrò rẹ̀ kó mọ̀ kọjá adàbí tánàbí muhammad muwa sallallahu alaihi wa sallam tí ó bá wá kọjá iye adàbí tánàbí muwa tó jẹ́ ọgọ́rùn-ún lẹ́yìn ọgọ́rùn-ún yẹn mọ̀wulẹ̀ fọkàn sóńkà mọ́ torí pé bó ṣe wá nínú hadith alẹ́ muhammad sallam ó ní pé àyà afẹ́ni tó bá wí kọjá ọgọ́rùn-ún lẹ́yìn ọgọ́rùn-ún yẹn ànábì ò fọkàn sí mọ́ bí yẹn bá rí bá bá wí one oh one ó ti kọjá ọgọ́rùn-ún ó ti bọ́ sínú nǹkan tánàbí sọ yìí pé ẹnì kankan ò ní nírú ládá tẹ́ni yóò ní àfẹn tó bá ní kọjá ọgọ́rùn-ún bí kankan mú lọ́wọ́ nítorí pé àṣà láì mọ ìyá ọmọ ìyá ẹ̀sìn tó já sí pé wọ́n sì ń bẹ níbi àdúrà one thousand one hundred and one three thousand three hundred and thirty three one million one hundred and one thousand gbogbo orú àwọn nǹkan báyìí àdádálẹ̀ ni àbùkátà rẹ̀ ọkàn tá a bá fi ṣe istigfar pé alẹ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa sallam tó ti bí ó ti já sí pé oníkálukú wa èrò wa nígbà tá à ń kírun èrò yẹn pọ̀ ó sì jìn lọ́jọ́ oníkálukú ju oníkálukú lọ tó ti bẹ́ẹ̀ lẹ́yìn salamu alaykum kí lóò anábì kọ́ fún wa anábì kọ́ ọ̀rọ̀ astagfirullah astagfirullah astagfirullah ànábì kọ́rọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ليه lẹ́yìn ẹ̀kẹta yẹn ànábì ní ká tó mọ wí nǹkan bí ìlọsọ̀rọ̀ bá hàn sí lọ. ó fi hàn wípé kì í ṣe bó bá ṣe pọ̀ sí gẹ́gẹ́ bí kọ́ídà tí a ti fún wa ṣáájú àwọn tá a bá yẹn lọ́wọ́. kọ́ídà táwọn afáà gbé kalẹ̀ òun náà ni wípé ìsọ́bàtú sunna afdal min kí èèyàn ṣe nǹkan kó ṣe déédéé súnà tí anabi muhammad sallallahu alayhi wa sallam ó lóore ó sì lọ́lá ju kí nǹkan yẹn pọ̀ lọ inú tọ́lọ́ bá ń fẹ́ lọ́dọ̀ wa ó dẹ̀ ní pé ká máa tọrọ àforíjì lóòrèkóòrè ní gbogbo àsìkò ẹ̀rí pé anabi muhammad sallallahu alayhi wa sallam ó ti fi ìlànà ẹ̀bẹ̀ ó ti fi kalẹ̀ fún wa pẹ̀lú bó ti jẹ́ pé tó ti pé ààrí kókó ẹ̀ṣẹ̀ kankan fún òjíṣẹ́ muhammad sallallahu alayhi tó ń ti bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam ńkọ́ kò yé máa tọrọ istigfar lọ́dọ̀ ọlọ́run ju ìgbà ọgọ́rùn-ún lọ ju ìgbà seventeen times lọ anábì wa sọ wípé sallallahu alaihi wasallam òun a tún máa ṣe nígbà ọgọ́rùn-ún èmi àti tí ìbá ṣe pé òun kàtà náà wa a ní gbọ́dọ̀ kọjá rẹ̀ tá a bá wọ ẹ̀sìn àti àṣedédé tó wà lára tiwa àwọn sọ wípé a ah, ojú ká ṣe nígbà ọgọ́rùn-ún lọ. Ọlọ́wọ́ nínú hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam hadith Umar bin Khattab radiyallahu anhu. Ó ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé inna Allaha yaqbalu tawbata al-abdi ma lam yugharghar. Inú tá a tètè ṣe inú tá a mọ̀ ń yára ṣe òun náà ni tàwùbà. Torí pé tàwùbà ó lásìkò kan tó já sí pé Ọlọ́run ní gbà kò sígbà tọ́lọ́run bá òsì máa tẹ́wọ́ láti gbà táwọn bá ẹrú tàbá wọn hadith Abi Sa'id al-Khudri hadith Abu Musa al-Ash'ari ó ní àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam sọ pé inna Allaha yabsutu yadahu bil-layl òru láwọn ẹni sìn gbogbo ẹjọ́ pé àìsí déédéé ló fọ̀sán ṣe ọ̀rọ̀ ọba ti tẹ́wọ́ lẹ̀ báyìí Ànábì sallallahu alaihi wasallam ó ní inna Allaha tààlà yabsutu yadahu bil-layl ọlọ́run bá tẹ́wọ́ kalẹ̀ lóru èyẹ tú bẹ̀rù sí an-nahar ó lè já sí pé gbogbo ẹni tó ṣe ọlọ́run bá lọ́sàn-án kí wọ́n lè wá ṣe tábà lọ́dọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wa yabsutu yadahu bin-nahar tó bá tó di ọ̀sán Allah subhanahu wa ta'ala tẹ́wọ́ kalẹ̀ fún gbogbo ẹni tó bá yẹ pé òru ìwà ẹ̀ṣẹ̀ òun ló fi ṣe Allah subhanahu wa kò ní yé báyìí ṣe hàtà tẹ́tìlọ́ aṣámsó mímọ̀ gíríbìà ẹ̀ pé àtọ̀sán àtòru ilé Allah subhanahu wa ta'ala ló ń ṣàforíjì ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀rọ pátápátá àtọ̀sán àtòru gẹ́gẹ́ bó ṣe sọ fún wa pé ká má fi èyí tó ń kálukú lé ní kọ̀rọ̀ bí Ramadan ṣe ń lọ yìí èyí tó ń ara rẹ̀ tá a sì ń bẹ náà tá à ń bẹ náà ọba fún pé kí ọlọ́ọ̀ba Allah subhanahu wa ta'ala kó dákun kó jọ kó kó kúrò lọ́dọ̀ wa ṣẹ́rí téèyàn bá fẹ́ kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ àánú ọlọ́run ọba lèèyàn fi máa ń ṣe torí ṣàìtọ́nù yóò ṣe lọ́sọ̀ fún yàn débi pé ẹ̀mí yóò lẹ̀ mọ́ ṣàìtọ́n yóò ṣe lọ́sọ̀ fún yàn débi wípé ibẹ̀ lọkàn yóò wà kí ẹ̀ṣẹ̀ yẹn téèyàn bá ti dá ara èèyàn ní ṣùgbọ́n téèyàn bá bí ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala pé kọ́lọ́n kó ṣe yíyọra ẹni kúrò níbi ẹ̀ṣẹ̀ yẹn kọlọ bá kó ṣe é nírọ̀rùn Allah subhanahu wa ta'ala yóò ṣe rọrùn fún ilẹ̀. ẹ̀ríkà alẹ́ bàbá Muhammad sallam àdébí mo sọ pé Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatika àdébí ó bẹ̀rẹ̀ ọba Allah subhanahu wa ta'ala pé fún ìrànlọ́wọ́ lórí ṣíṣe ọlọ́ọ̀ba lórí dúdúpẹ́ fọlọ́ọ̀ba àti mímọ̀ dúpẹ́ fún Allah subhanahu táwa náà bá bí ọlọ́run bá aláṣọ àtàlà tá a wà lórí wọn lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ tá à ń ṣe Allah subhanahu wa ta'ala ṣetán láti foríjì wa àwọn sọ pé ká yára sí léyìí ká má fàṣekò sí nítorí pé tó bá fi di wípé a bá ń sọ síwájú bó ṣe máa ṣe táwọ́bà máa tó ṣe táwọ́bà táwọ́bà lásìkò ẹ̀rí pé nínú hadith Abu Musa al-Ash'ari eléyìí tí mo ṣáájú níparí ànábì sọ pé àtàtàtìlọ àṣàmùsùn mímọ gèrèbè á ìjọ tó òun bá ti yọ níbi tó ti máa ń wọ̀ ìjọ tó òun bá ti lọ yọ níbi tó ti máa ń wọ̀ ó dájú pé ọlọ́run bá lásìkò yẹn ọlọ́run bò nígbà táwọn bá wà sọ nínú tá a gbọ́dọ̀ yára ṣe ká yọra wa kúrò nínú ẹ̀ṣẹ̀ ilé yìí tá a bá ń dá tábà òun àdéhùn abẹ́ òun ẹ̀rọ ànábì mọ́ ló sọ pé mọ̀ntàbá قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه ànábì ní gbogbo ẹni tó bá wá ọlọ́run bá lálàá foríjì kúrò níbi ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣáájú kí òun tó yọ níbi tó ti bá wọ̀ àdìsí àwọn ọ̀dọ́ ẹ̀gbọ́n muslim tó bá fi di pé òun bá yọ níbi tó ti máa ń wọ̀ ọlọ́run bò nígbà táwọn bá kankan lọ́wọ́ ẹ̀rú gbà nínú àsìkò tọ́lọ́run ò ní gba táwọn bá wa tí ò ní gbà á mọ́ tabawo nínú hadithi abdullahi ibn umar wọn ni inna allaha yaqbalu tawbatal abdi ma lam yugargar anabi sallallahu alayhi wa sallam wọn ni ọlọ́ọ̀bá aláwọ̀sọ̀tàlá kò níyẹ kò ní gbò lẹ́nu tí ó máa gba àforíjì tawba lọ́wọ́ ẹrú ma lam yugargar àsìkò ń bẹ tó yẹ pé ọlọ́ọ̀bá aláwọ̀sọ̀tàlá ò ní gbà tawba tó bá fi pé ọmọ nìyẹn tó ń pọ̀ káàkó tó bá fi pé èèyàn ń pọ̀ káàkó Allah subhanahu wa ta'ala ibito kusi gbà tán bàbá oníkálukú wa ló sì mọ ibi tó kù sí láìsí déédéé ibi tó kù sí níbi ẹ̀sìn rẹ̀ lápẹẹrẹ lásìkò yìí sí nínú ara àwọn ọ̀nà tó káwọn èèyàn ṣe táwọn bá kúrò bẹ́ẹ̀ kán sì síra òun náà ni pé ẹ̀wọ̀n nísìnyí anabi wa sallallahu alaihi wasallam anabi ni man qama ramadan imanan wa ihtisaba ghufira lahu ma taqaddama min dhanbihi anabi ni sallallahu alaihi wasallam ẹni tí ó bá tó bá kírun àwẹ̀ tá a mọ̀ sí tarawih imanan ó fi gbàgbọ́ kí wa ihtisaba ó fi ìfaradà kí anabi ọlọ́ọ̀bà Allah subhanahu wa yóò láforíjì fẹ́ nìyẹn ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tàbá wà wò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́jà sí pé wọ́n á jókòó tí wọn mo fi ké fati àtàn tó fi fi súra lé e láì ní àwíjàre kankan láì sì ní àìlera kankan tí wọn bá fẹ́ rúkú wọn ṣẹ̀ṣẹ̀ wá darapọ̀ mọ́ ìmọ̀ eléyìí kò lẹ́tọ̀ọ́ sí gbogbo ẹni tẹ́sẹ̀ rẹ̀ bá nítumọ̀ sí kò lẹ́tọ̀ọ́ sí gbogbo ẹni tí ó bá ta bá tá àgbà gbọ́dọ̀ sọ pé ọmọ èké ni lápẹẹrẹ ẹgbẹ́ tó bá ti kọjá ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún òun ni ò yẹ ká bárò àṣẹ lọ́dọ̀ rẹ̀ pé téèyàn bá sì wà ní fourteen fifteen sixteen àsìkò yẹn náà kò bá mú o ṣùgbọ́n a sì tún lè mọ sọ pé ọmọ ìkéré ò ń ṣe kí ló ń ṣe àdúrà àgbàlagbà at thirty at thirty five forty tó jẹ́ sí pé àwa náà wò àmọ́ àmọ́ wá pílé ọlọ́run àmọ́ prank Allah subhanahu wa ta'ala ìmọ̀ọ́mù mọ̀kápá tí a lọ àwọn òjòkòó tó bá di pé wọ́n fẹ́ rúkú á ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ darapọ̀ mọ́ ìmọ̀ọ́mù eléyìí ló ta gbọ́dọ̀ ṣe táwọn bá kúrò mẹ́rin nítorí pé èèyàn nínú yẹn ò tábà lọ pẹ̀lú ìdájọ́ ṣẹ̀yà pẹ̀lú pé adébọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìgbẹ́ tó lọ bá tó bá jókòó níbi tó ti ń sọ̀rọ̀ náà àwa náà gbọ́ táwọn onímọ̀ wọn sọ fún pé nínú àwọn arkanu salat arkanu salat èyí tí wọ́n kọ́ máa ń kà mẹ́rin ní alkiyam ma'al qudra alkiyam ma'al gbogbo ẹ̀ tó bá ní kápá kó nàró kírun tó bá fi jókòó orígun kan lọ sọnù nínú rẹ̀ téèyàn bá fi sọ orígun kan sọnù nínú rẹ̀ kò ní òun yẹn nìyẹn tó bá jókòó tí màmú bá wá fi ń kírun lọ ó ka fatia ó ka súra ó wá ẹsẹ̀ wá dìde ó wá darapọ̀ mọ́ ìmọ̀ ní ẹ̀ṣẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ń tọ́ra rẹ̀ eléyìí sì ń kọ́ kò bójú mu lóòótọ́ kálukú kò ṣe tá ọba kúrò bẹ́ẹ̀ láwùjọ wa pàápàá jùlọ gbogbo àwọn tẹ́ pé aláníyàn ó pé a fẹ́ sin ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala torí ẹ̀ gbogbo tó kálukú bá wá dámọ̀ lẹ́sẹ̀ lásìkò ọ̀pọ̀lọpọ̀ nǹkan là mọ̀ pẹ́fẹ́ ni torí ẹ̀ àníyàn ànígbò lẹ́ni tí yóò máa tọrọ ìsìnkì fún àrùn lọ́sọ̀dọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala torí pé kò sí bẹ́sẹ̀ ti pọ̀ tó tọ́lọ̀bà ò ṣe tán láti ṣàforíjì fún yàn Allah subhanahu wa ta'ala nínú hadithi Abi ní kí n tó máa wọ ọlọ́ọ̀bà wájú subhanahu wa ta'ala òun náà ni pé kí èèyàn ṣe tọ́ba anábì láàyè aṣáájú fọ́nrán aṣáájú fọ́nrán nígbà tọ́ba ti àbùdí ó máa ń yí ọlọ́run ọba nínú púpọ̀ jù kí èèyàn yọra rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí èèyàn kó túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ bó tilẹ̀ kí ẹ̀ṣẹ̀ yẹn kó tóbi tó Allah subhanahu wa ta'ala aláforíjì ni ọlọ́run ẹ̀dá kankan ò gbọ́dọ̀ jákàn kúrò níbi àforíjì ọlọ́run máa máa kábọ̀rọ̀ tètè wọ̀kẹ́fọ̀rọ̀ ti dùn ún bò ó bó tilẹ̀ kí ẹ̀ṣẹ̀ rẹ̀ ó pọ̀ tó tàbí kó tóbi tó tó bá fi mú Allah subhanahu wa ta'ala tó bá fi ṣàforíjì fún ẹni tó gba ẹ̀mí tó tó ọgọ́rùn-ún ó fi hàn pé kò sí tèmi àti yín náà lè dá lẹ́ṣẹ̀ tọ́lọ́ọ̀bù ò lè láforíjì fún wa tá a ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tá a bá láforíjì anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi jẹ́ kó yé wa wípé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ṣe àforíjì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn tí wọ́n ti lọ anabi sọ bẹ́sẹ̀ wọn sí tó ó sọ wúwà tí wọ́n wù anabi sì sọ pé tó ti bẹ́ẹ̀ nígbà tí wọ́n wá ọlọ́run Allah subhanahu wa ta'ala lálẹ́ àforíjì ọlọ́run ṣe kí ni àforíjì wọn torí pé ní alukur'an ìròyìn tó fi ròyìn ara rẹ̀ pé إن الله يغفر الذنوب jẹ̀míà gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kò sí ti tí Allah subhanahu wa ta'ala tí ò lè forí jiyàn bó tilẹ̀ kó pọ̀ tó. àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní ẹrú tí ó lè máa pààrà istighfaru wa tawba kò jẹ́ kí ọkọ̀ kan tó wá náà ká wà àtẹ̀sùwéèfù ni pé èmi náà máa tó serious èmi náà máa tó ṣe léyìí èmi náà máa tó ṣe léyìí eléyìí kò lẹ́tọ̀ọ́ ẹni tó bá jẹ́ mùsùlùmí torí pé ẹ̀mí tó wà lára wa nínú tó dá wa lójú jù ni wípé ìgbà tí ó yá ìgbà tí wọn ó gbà á kò sẹ́ni kankan tó mọ̀ torí bẹ́ẹ̀ mímọ wá ṣe tẹ̀sùwéèfù máa lọ táwùbà lára gbogbo àlọ́ ẹ̀ká lákèésí ká yọra wa kúrò ń bẹ́ẹ̀ ní kálukú máa ń bẹ lórí ẹ̀ nínú àìṣedéédé ká mm. má gbàgbé pé àsìkò kò dóde nìkankan gẹ́gẹ́ bá a ṣe mọ̀ nínú hadithi Abi Hurairah radiyallahu anhu tó bá ti di ní oṣù yìí ya bagi al-khair olùpèpè ó pèpè ẹni tó fẹ́ ṣe dáadáa àsìkò téèyàn mọ̀ ṣe dáadáa inú dáadáa òun náà ni kéèyàn yọra rẹ̀ kúrò nínú èyí téèyàn bá ń sẹ̀mí níbẹ̀ nínú ẹ̀ṣẹ̀ lásìkò yìí àsìkò irú ẹ̀ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ tọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala máa ń gba tauba wal istighfar òun náà lásìkò tá a wáyé kó ní kálukú kó gbìyànjú ká yọra wa kó nínú ẹ̀ṣẹ̀ ọlọ́mọba Allah subhanahu wa ta'ala yóò sàánú ní kálukú wa yóò sì sọ wa kó níbi gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá à ń bẹ ọlọ́mọba tí ò sírú ẹ̀ lókè sánmà kò sírú ẹ̀ nílẹ̀ náà ó dà kókó làmójúkó fún ẹnì kọ̀ọ̀kan wa kó sì gbà wá lẹ́rú kò jẹ́ kí á gúnlẹ̀ dáadáa àwọn tá à ń bára wa sọ yìí iyì ọmọnìyàn òun náà ni pé tá bá ti gbọ́rọ̀ ká tẹ̀lé ká sì mọ́ bìkítà ní táwọn sọ torí pé ní tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò béèrè lọ́wọ́ wa òun ló pàtàkì jù ká mọ̀ wo ní táwọn èèyàn sọ àbí ọlọ́run bá yọ ọkọ rẹ̀ kúrò tí ó nínú oṣù yìí kí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí ẹ̀mí wa kó rọ̀ fún òdodo kó sì jẹ́ kó fẹ̀ fún òdodo kó òdodo kó ráàyè nínú ọkàn ẹnìkọ̀ọ̀kan wa. أقول ما تسمعون أستغفر الله لي ولكم من كل ذنب إنه هو الغفار والسلام عليكم ورحمة الله وبركاته أستاذ مبارك حياكم الله السلام عليكم جزاكم خيرا الله سبحانه وتعالى kó wá san yín ní ẹ̀san lọ́wọ́. náà àwọn oníbèrè ṣe béèrè wípé zakatul fitr ṣé gbogbo àwọn tí ó bẹ lábẹ́ èèyàn tí èso mi èèyàn mo lè yàn á yọ fún àkọ́kọ́ nìyẹn. èkejì ni wípé ṣé lè yọ zakatul fitr fún àwọn ọmọọṣẹ́ àwọn ọmọọṣẹ́ tó ń ṣiṣẹ́ lábẹ́ èèyàn. جزاكم الله خيرا tó wá fi lè já sí pé gbogbo àwọn tó ń bẹ lábẹ́ èèyàn yẹn èèyàn náà lèèyàn responsible fún jíjẹ mímu wọn so wọ́n ti wà lábẹ́ wọ́n ti wà lára àwọn téèyàn ṣe téèyàn yọ zakatul fitri fún náà nìyẹn tó bá pé àwọn ọmọọṣẹ́ èèyàn tó ń ṣiṣẹ́ lábẹ́ èèyàn tó jẹ́ pé àwọn náà wà nínú ìgbẹ̀wìlẹ̀ hajat nínú àwọn tó jẹ́ pé wọ́n ní bùkátà tó já sí pé wọ́n kó sínú àwọn tí ṣẹ̀ríà ni pé kí wọ́n gba zakatul fitr so kọ́nà wọn jíjí ọmọọṣẹ́ wọn kò lè hánà wọn láti gba zakatul fitr so wọ́n lè gba wọn lọ́wọ́ àná. náà lọ́ọ̀kan wọ́n ní oúnjẹ tí a ti ṣe sáré fi yọ zakatul fitr. Allahu alam anabi sallallahu alaihi wasallam oúnjẹ ló ní ká fún àwọn aláìní tó bá wá já sí pé déédéé oúnjẹ tí àpò ní òsàn so mo rò pé múdù mẹ́rin náà ni ti láàyò lórí ẹnì kankan tó bá yẹ pé gbogbo múdù mẹ́rin yẹn náà òun la bá wá sí táwa gbé fún àwọn aláìní àròjù ayọ̀ abdulmọ́lá ajọ kàmọ́kọ́lá ìmọ̀mọ́ ahmed nígbà tí wọ́n bí mọ́mọ́ ahmed léèrè nípa àkíkọ̀ torí pé ìpìlẹ̀ níbi àkíkọ̀ òun náà ní ká yọ ní tútù tá a ti ṣe ìgbà tó wà bímọ Muhammad léèrè rahimahullahu ta'ala pé sáà lè ṣe oúnjẹ àkíkọ èyí tí mo Muhammad fi fèsì náà ni pé arùjú ayọ avimal àjọrọ mo rán kan kó já sí wípé yóò jẹ kẹsàn èèyàn ó pọ̀ o téèyàn bá ṣe oúnjẹ zakatul fitiri ní déédéé òdiwọ̀n tó yẹ kéèyàn give out yẹn náà arùjú ayọ avimal àjọ èèyàn ò fi lẹsàn ni Allahu alam. نعم آه نعم إياك يا مدام فطور كلام باقي كبا صام الشيخ وعلي صلوا جزاكم الله خيرا وأحسن عليكم السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته